kárí gbogbo àwọn ará ilé ànábì àti gbogbo àwọn sọ̀hábà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé lánàá wọn náà yóò fi dijọ́ gbẹ̀ǹde àlùkìyàmà gbogbo àwọn yòó ẹnìkọ̀ọ̀kan wa náà kó o níjọ olóríire ẹ̀dá báyìí àmín. tafsirul qur'an al-karim ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ tó lápọn ọ̀rọ̀ tí o gbọ́dọ̀ sú gbogbo lórí orí ẹ̀dá gbígbọ́ tó bá gbọ́ lánàá gbọ́ lónìí ọgbọ́ lọ́la gbogbo ọgbà ni wọ́n máa rí ẹ̀kọ́ ọgbọ́n àtòyé mẹ́ ọlọ́mọ ṣàfihàn bẹ́ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa o. ibi tí a bá tún ra ọ̀rọ̀ ọlọ́run ọba náà dé nínú Suratul Baqara mọ̀páyà tí a bẹ̀rẹ̀ rẹ̀ láti ó súnmọ́ bí ọjọ́ mélòó nísìnyí ibẹ̀ náà láti wà àyà one hundred and seventy seven àyà yìí ọyà pẹ́ǹdì rẹ̀ bẹ́ẹ̀ torí pé bọ́lọ̀mbà ti ní kéèyàn mú gbogbo nígbà àyà yìí ó ti mú more than ninety percent nígbà náà lè ní arkanu al-iman àwọn òpó àwọn òpó tí gbé ìmánì dúró ìtumọ̀ òpó ni tí ọba sí ntí a fi gbé dúró yóò ṣe kínní yóò wó ni bí ìmánì yẹn bá sì ti wó èyàn di kèfèrí nù ọlọ́run kọ́ sàṣọ ní àtẹ̀yìn bẹ́ẹ̀ o. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والبر ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى مرتبي عدنان lẹ́yìn tọ́lọ́n bá ní mọ ọlọ́run lọ́kàn ìsìn ọlọ́run lọ́kàn ìyá dúó ní gbogbo ọ̀nà tó yẹ ọgbà dúó láti ṣàlàyé rẹ̀ síwájú. Si téèyàn nígbàgbọ́ sí gbogbo ńtọ́ yẹ kéèyàn gbàgbọ́ tí ò gbọ́dọ̀ pè ní rọ́ gẹ́gẹ́ bí ọjọ́ gbẹ̀ǹdì àlìkìyàmà má fọ̀rọ̀ rẹ pé àlìkìyàmà ní rọ́ má fi wà rẹ pé àlìkìyàmà ní rọ́ ó léwu nínú tí máa wó ìmá ní èèyàn èèyàn nígbàgbọ́ pa àwọn màláìka ọlọ́run ń bẹ ní tó pè wọ́n náà ni ó pè wọ́n wọ́n yé sọ bá àfihàn ọlọ́run wọ́n yé sègbòye ọlọ́run ìrántí ọlọ́run ẹ̀dá ọlọ́run làwọn màláìka náà onígbàgbọ́ sí gbogbo àwọn ànábì ọlọ́run má bá wọn bú ànábì ọlọ́run kan bàbá jẹ́ mùsùlùmí jù òfin lórí ànábì ayíṣá tí wọ́n ń pè ní jésù àdéhìí wàsíwàdà mùsùlùmí yẹn fi ẹnu ẹ̀tẹ́ kan ànábì ọlọ́run kan o gbogbo àwọn ànábì ọlọ́run ẹni iyì ẹni ẹ̀jẹ́ ẹni àpọ́nlé ni wọ́n lọ́dọ̀ olùgbàgbọ́ lọ́dọ̀ àwọn tọ́lọ́ àti wá kíra wá ń lọ ìnígbàgbọ́ sáwọn tí ó rà tí ó lọ kò débi kọ́ máa fi wọ́n sin lọ́hùn o ọ̀nà tó fi sin lọ́hùn ń bọ̀ lọ́wọ́ nínú Al-Qur'an Al-Karim àti sàlàyé púpọ̀ pàtàkì jùlọ ni pé àwọn tó kù tí wọ́n ń pè ní tíra àwọn ànábì yìí lónìí kọ́dà lọ́dọ̀ tí wọ́n náà kò rí bẹ́ẹ̀ àwọn náà bàbá ara wọn sòdodo ọ̀rọ̀ àsọ̀rọ̀ ọkọ̀ more than fifty percent yìí new testament kèfèrí ìfìlẹ̀ nìyí lójú ayé ànábì isa náà pẹ̀lú gbogbo eléyìí táwọn náà mọ̀ wọ́n gbà orí bẹ́ẹ̀ ni èèyàn ṣe wá di olùgbàgbọ́ ní ẹ̀yìn tẹ́ni tọ́lọ́mù fẹ̀sẹ̀ rán dé yóò tún wá dọ̀gá gbogbo eléyìí à ń sọ kí mùsùlùmí ó lè fi dúpọ́ lọ́dọ̀ ọlọ́run ojú ọ̀nà lọ́wọ́ o mọ́jẹ́ni kò fọ́ fún o àmọ́ onígbàgbọ́ pé ọlọ́run sọ tí ó rà kankan lẹ̀ fi ń jẹ́ àlùfáà bòrò ọsọ̀kalẹ̀ tí ń jẹ́ àtàwọ̀rọ̀ àlẹ́ǹjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àmọ́ kí lèèyàn fi sin lọ́hùn bó lọ́lọ́hùn bí ó ṣe àti ọ̀nà ayé àtọ̀nà ẹ̀sìn kò sí tíra míì fún wọn mùsùlùmí ju alukur'ani kẹrìmù lọ àtàlàyé alukur'ani tá à ń pè ní kíni sunna àti sunna àtàlukur'ani sọ́ọ̀sì sanna méjèèjì jáde èyàn lè jẹ́ mùsùlùmí bàbá ní kùránì nìkan lòun ọmọ ẹ lò àfi kò lo súnà pẹ̀lú ẹ torí pé gbogbo ìfọ́sí wẹ́wẹ́ ń dé nbẹ́nu alukùránì èyí tó kéré jù tí wọn náà mọ̀ ni pé níbo ló dirí inú alukùránì pé àyílà mẹ́rin ni ó kí òsè kí mẹ́jọ níbo ló dirí inú súnà yìí ó sì mọ̀ pé bí bá tó nísìnyí mẹ́ta ló yẹ kó kí òsè kí òun náà mẹ́rin inú súnà gbogbo eléyìí wà súnà ni àlàyé alukur'an karim òun lè yàn fi lè jẹ́ mùsùlùmí tí ó bá mú súnà nẹ́bí lọ́kùnkúndùn ààbọ̀ ìsìláàmù ní ọ̀yà ṣe ewu tí ń sìn bẹ́ẹ̀ ní kọ́lọ̀ ń lò wọ́n gbà àbọ̀ sọmọkẹ́ gbogbo ilé ayé bẹ́ẹ̀ bá ṣe dánwò nísìnyí nàìjíríà ọba ti ní kírẹ́díìtì mẹ́fà ọba àfẹ́lì mẹ́ta tó kù ó rí bí wọ́n ti ọwọ́ kò rí báwọn nú ẹ̀sìn torí gbogbo làákà ìtayé lẹ́nu mi máa fi gbé ẹ̀sìn kò sì jọra wọn nígbà tí wọn bá ti wá ní mẹ́fà nù mẹ́sàn án láyé nù o mẹ́jọ nù mẹ́sàn án ọwọ àlìkìyàmà ẹ má jà sanra wa wọn lọ́jọ́ jẹ́ pé ntọ́lọ̀ ń béèrè lọ́dọ̀ ọ̀rọ̀ pọ̀ àìwá pọ̀ nínú àwọn gbọ́dọ̀ mú wa lójijì ni ààbọ̀ rẹ̀ tútọ̀ọ̀dù rẹ̀ tírí kọ́tà sí rẹ̀ ọlọ́run nígbà wọn. adakun ẹja mọ eléyìí lọ́kùnkúndùn ẹ̀mẹ́jà máa apply làákà ìbá àti ń ṣe ayé wa káfẹ́ mọ ìmpósì rẹ̀ lórí kíni lórí ọ̀rọ̀ ọlọ́run kódà àdánwò ọ̀pọ̀lọpọ̀ nàìjíríà yìí sínú lọ́dún kan mo wà ní hajj gbẹ̀yìn ọba ti lọ hajj náà máa ma àwọn ìlú tí máa dáradáran dábàá yìí wò lọ́mọ́sá sànú àwọn náà bẹ́ẹ̀ bá ṣe ọdún tán ànábì ní ẹ jókòó pé ntọ́lọ́nfẹ́ràn ni pé ẹ máa lọ jókòó jámárà fún ọjọ́ mélòó lẹ́yìn ọdún Hmm? ẹ̀mọ ọjọ́ méjì àbí kẹ́ni àbọ̀jọ́ mẹ́ta ìyẹn ni pé ó ju tọjọ́ ọdún léyà on ten ó ju eleven ó ju kẹ́ni twelve tọ́ba wù ọ́ jáde mìíràn gbà wọ́n á jọ ẹ parí bọ́ba sì wù ọ́ tọ́ba fẹ́ ṣe láti pé bá nẹ́bi ti ṣe ó tún dúró di kẹ́ni on the thirteenth of Dhul-Hijjah. ànábì wa sallallahu alaihi wasallam ànábì náà ṣe hajj kì í ṣe fíọ́rì nìkan ànábì wa ń jí lójúmọ́ kọ̀ọ̀kan náà àwọn ọjọ́ yìí ó rí tó lẹ̀ mọ́ o kọ̀ lọ́jú kó yọ wàá dúró dégbà tóun bá kí kíni tán tóun bá kírun àyílà tán gbogbo òkúta ànábì jù fi àyàmí at láwọn ọjọ́ mẹ́ta ẹ̀yìn ọdún yìí kọ̀ọ̀ká ikọ̀ kò ju kán kó tó ká ìlà yọ àṣùbá ilẹ̀ ọmọ bá ọmọ pé lẹ́ẹ̀kì mọ́ àmọ́ ntọ́lọ̀ ń ràn nù yọ wá dó ọba kírun àsìkò. tọ́ba kírun zuhuri tá à ń pè láyé lásán ìgbà wọn ló tó wá jùkú. kí ni mo kàn lọ́wọ́ ọmọ Yorùbá àwọn Nàìjíríà ọba ti wá di lóru wọn máa wá wá go aago méjìlá tèèbó gbé kalẹ̀ pé bẹ́ẹ̀ bá ti dọ́ bá ti di twelve a.m. ó ti di jọ́ ọmọ nàìjíríà ọmọ ẹja àwọn yòókù yá àti bọ́síjọ́ kejì náà ebi twelve yẹn mú ti lù ìmọ̀ fìlà káyì bẹ́ẹ̀ àti ń ṣe ayé káfẹ́ máa ṣe kínní káfẹ́ máa impose rẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀wọ́lé lọ́dọ̀ ọlọ́run o ọ̀la ikọ̀ wọlé o in every respect ó sì bà wá jẹ́ ọ̀pọ̀lọpọ̀ a máa fi ọgbọ́n gbé a máa fi làákà gbé ẹni tó wá báàdì ní ìfimọ̀ fà náà ọ báàdì ògbóntọ́lọ́wọ̀n ọba ti wí báàdì gbogbo ẹ̀sìn tá nẹ́bí ọba ti júwe fún ọ báyìí ni o ọwọ́ torí náà ẹ dákun o ọlọ́run kò lọ́dọ̀ wa ó sì wá lóun ò gba ní kíni gba láàbọ̀ ìyá lọ́nà má gbọ́ yé pé á bá ti páàsì mẹ́fà òun náà sì páàsì náà nàìjíríà lẹ́yìn o amẹ́rí ó gbé lẹ́yìn òun kọ̀ wọlé ní ọ̀rọ̀ ẹ̀sìn tẹ̀ sọ̀rọ̀ ntọ́lọ́m ní o mú wa o mú wa bọ́ ọba ti wá lágbára mọ èyí tó ọba lágbára kò ní bí ọ àmọ́ pé ẹlẹ́mi náà ti ṣe díẹ̀ àkọ́nà ọ̀fọwọ́ mu ọ̀ ṣe fẹ́fọ̀ fọlọ́run torí ẹja mọ̀ ara wa o ẹni àbá ń ṣe fẹ́fọ̀ fún láṣà èyí náà tó ọ ní òun ló ṣe fẹ́fọ̀ fún wa tá a lè san tán àti mú examples wá fúnra wa mélòó ló béèrè òkèrùn jò ní gbọ́ ní two hours out of twenty four hours ọgbà àwẹ̀ one month out of out of twelve months ọyọ zaka just two point five percent out of hundred percent kò sọ́ba tó tún láàánú tó bá wọn gbẹ̀ndẹ̀ yóò ní ìjọ náà torí náà má tan ara rẹ bí ìgbà ẹlòmíọ ẹmẹrẹ ẹlòmíọ máa sọ̀rọ̀ lẹ́nu bí ìgbà tó yẹ pé ń bọ Ọlọ́run ní òun ti ń kí i bí ẹ bá ti kí i fún náà ó kí fórí ara ẹni o ẹ a àmọ́ gbogbo ń tàn wí ọmọ ta yẹn ibi ṣètọ ni bá fẹ́ lù ọ pé é ǹtí ṣe nǹkan kan wà láyà ṣe nǹkan kan o compared to ìdẹ̀rọ Ọlọ́run lórí wa o lọ́wọ́ ọwọ́ ọ̀pọ̀ nìkan dàrú mọ́ lójú wọn kó bọ́ láyé àti lálùkìyàmà ọlọ́mọṣà sàmánà wa o torí náà àtúmọ̀ àyà yìí dé wà á tàlmàlà àlà òbíyí zawil kurba. ọlọ́run lára ti ń jẹ́ ìmánì ti ń jẹ́ ìṣe dáadáa ti ṣe olóore lọ́dọ̀ tòun kò parí sórí ìrun kódò ìnkúlódì kínní máa tọwọ́ pàpòrí ọmọ náwó sójú ọ̀nà tọ́lọ̀. mẹ́jẹ̀mú méjì lọ́wọ́ àwọn àna àyà yìí àní bọ̀mí ròyìn àwọn àlùfáà ní nǹkan méjì ló túmọ̀ o. àlàáhùbì ẹni tí ń náwó tó ṣe pé kìí ṣe pé owó yóò wò ó náà kìí ṣòwò tá a fẹ́ get rid of ẹ sá máa gbé lọ. ǹjẹ́ ti ń yọ kòkòrò ẹ lọ́ọ́ gbé fáwọn àfa àwọn. èyí wọ́n ṣe wà á tálímàlà tọ́lọ́hún ni o olùwà ni wà á tálímàlà àlá òbí yọ náwó yìí despite the fact pé ó wù òun náà òun náà fẹ́ kówó yọ lọ ẹ báwọn kan ní òní tómi yìí nìyà ń jẹ fún wọn èyí tí ó ní ládàá aláhùbì yìí mo ní bọ̀ mí ròyìn tó máa kébi ni pé aláhùbì ìta yóò máa náwó yàrá rẹ̀ ọ̀ inú rẹ̀ ọ̀ máa dùn pé ah èmi náà ní náwó fáwọn èèyàn torí tọ́lọ́hún èmi náà lọ́lọ́run ṣe fún báyìí inú rẹ̀ ọ̀ máa dùn ara rẹ̀ ọ̀ máa yá pé náwó torí tọlọ́n. pé báyìí máa ba aládájẹ́ ni o ọlọ́run sọ ọ́ tẹ̀síìd in detail nínú àwọn àyà mi pẹ̀lú nínú àyà tọ́lọ̀ ti sọ ní tí ń wí olúwa ní látòbò tèlú sadaqatikum bil manni wal adha kíni jẹ́ tóbu tìlú ẹ̀ bàjẹ́ nù olúwa ni ẹ má ba sàrà yín jẹ́ sàrà rẹ will become worthless lọ́dọ̀ ọlọ́run tóbu tìlú ọlọ́run ló lè ba sàrà owó tó ọ̀nà ń gbódì lè wọ́ pọ̀ tó ó lè bàjẹ́ kò ní ní ládàá pẹ̀lú kíni bil manni ọ̀rọ̀ rẹ̀ gún lẹ́nu máa ba ọmọlúwàbí àwọn èèyàn jẹ́ torí pé ó bùn wọn ní nǹkan ìlàsì ń fún yín o ọba tún yá gbogbo yín wọn dá o àbí àwa wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ èmi mọ èmi mọ kó bọ yín èmi mọ ní ọmọ dà fún yín ran yín ni ọ̀rọ̀ burúkú kún ẹnu ẹlòmíì ó sì yọ ọmọ pé ó wọ Ọlọ́run ló ní kọ pọ sọ́dọ̀ tiẹ̀ náà ẹni tí ò ní yìí náà fẹ́ lọ́run ètò tọlọ́run ni torí náà ẹ̀dá fẹ́ náwó kí méjèèjì ọmọ kò mẹ́ àlá ṣọ́bì ntí wọ náà láìkì ní ọ̀nà ọ̀gbọ́bọ́lọ̀ tún ti wí inú ayé mi ni láǹtàná lòlùbẹ̀rọ̀ hàtà tó ń fipò mímà tó ṣègbù. àwọn onítẹ̀fìrù ní àlùbẹ̀rù ń bẹ̀ wọn ayé aljanna láǹtàná lòlùjannata hàtà tó ń fipò ọlọ́run lè fẹ́ náwó kẹ́ ẹ fi wà àlùjánnà ọ̀rọ̀ nǹkan pọ́sibò àbí kẹ́ ẹ náà ń tẹ́ ẹ fẹ́ tó wù yìí. ntí à ń kìlọ̀ rẹ̀ fúnra wa yìí so many passages of al ni lọ́lọ́run tí ọba ṣe pàtàkì ni ọlọ́run ní máa wòlíì títẹ́ jẹ o nínú àyà mi ọlọ́run tó wí lọ́nà bọ̀ mí olúwa ni wala tayammamul khabitha minhu tunfiquna walastum bi'akhidhihi illa an tughmidu ọlọ́run ní ẹ má wo ntí ọ̀dà wàláta yà mọ̀ mọ́lì khabisa ẹ má wo ntí ọ̀dà nu owó ẹ má wo ntí ọ̀dà nu oúnjẹ ẹ má wo ntí ọ̀dà nu aṣọ èyí ò lẹ́ẹ̀mọ̀ ná tó ṣe pé bí wọ́n bá nà sẹ́yìn náà bí ẹ báyìí pẹ́yìn náà di gbígbà yẹn náà ní fẹ́rù ẹ̀ bẹ́yìn náà bá wà ń pọ̀ ẹ̀ ní wọ́n gbà wọ́n náà ní gbarú aṣọ ọ̀hún àti bọ́ bá di tú láti torí náà ẹ̀ dákun bọ́ bá fẹ́ náwó kì í ṣe dandan kọ́ pọ̀ bí ọba pọ̀ lọ́dọ̀ rẹ̀ amagbèjú ẹnìkan wá ń jẹ oní ìtọ́ni náà two hundred naira bọ́ba yìí ké bó ti mọ nù ọlọ́wọ́n ọmọ fún bẹ́ẹ̀. ìwọ́tọ̀ bá sì lágbára àti ná two thousand tí wọ́n náà ná two hundred déédéé ń tọ́ dìsáàfù lọ́dọ̀ ọlọ́run yóò fún wọn náà ọlọ́run yìí ṣàbòsí ní ọ̀tàn rẹ̀ kò lè tán ọlọ́run àmọ́ kìí ṣe pé dandan àfi bí ọba pọ̀ ni ó tó ní láadáa sáti tẹ̀lé lánàá ọlọ́run tó ní wọnú tí wọn náà lè fáwọn ọmọ rẹ wọ ní ọfọ ọmọ ọlọmọ inú tí àwọn fámìlì rẹ náà lè jẹ inú ẹ̀ ní ọfọ àwọn èèyàn jẹ èyí ṣe pé ńgbà wọn bá wà fọwọ́ bá a tán ètò tutù àbẹ èyí tí ń rún ẹran tí ó ti fẹ́ máa yọ̀dín ńgbà wọn láwọ̀ arántí àwọn aláìní báwọn kọ́ lọ́n gbé o àlá ẹ̀mú díẹ̀ ẹ̀yìn sì máa ń ná pẹ̀lú kíni pẹ̀lú pẹ̀lú kára yẹn yá ẹnu yóò dùn èsìkò àmọ́ náwó àwa fún dúpọ̀ àmọ́ ronú pé àti ná báyìí nísìnyí torí olúwa fi dá wa lójú o látàrí ọ̀rọ̀ tá a nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam sọ nínú owó sójú ọ̀nà àtọ́lọ́run kò kówó ọ̀tá o wàláì anábìwì bẹ́ẹ̀ kódà nù hadithi kan nẹ́bi ní gbogbo tó máa yé olúwa ń rán màláìka méjì sáyé màláìka kan tó wọ́n máa wí ni pé allahumma allahumma àfi munfiqan khalafa gbogbo ẹni wọn náwó rẹ̀ síbi ọlọ́run fẹ́ ọlọ́ba wa rọ́pò fún lójúmọ́ wọn wí bẹ́ẹ̀ ìná owó ìpẹ́kọ̀wọ́ tán o ìfọ̀wọ́ mẹ́ni ọ̀gbọ́tò máa zàká ní ti ń fọ̀ nǹkan mẹ́ni ọlọmọsà sọ̀rọ̀ fẹni kọ̀ọ̀kan wa torí náà ẹ̀dá kan ẹja mà nínú tí ń jẹ bírú dáadáa ìnẹgbàgbọ́ ìjẹ mùsùlùmí gbàjẹ yín náà kó mbẹ o máa náwó àdáwò tí ń bọ́pọ̀lọpọ̀ mùsùlùmí pírójẹ́kì mùsùlùmí láyé ọ̀dà ẹ̀dẹ̀ mọ́sálásí ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n bá rówó èso ni wọ́n bá rówó páànù ẹ sì rí lé táwọn kan ń pè lé ìjọsìn báwọn ti ń kọ rẹ gẹ́gẹ́ àlùjáde ló ti ń kọ báwọn náà àwọn èèyàn ti bẹ̀ náà ní dáwó rẹ ọgbà ń tójú bẹ́ẹ̀ lọ́lọ́dọ̀ ọlọ́run ọba ti bọ́ lọ́run pẹ̀lú ọkàn ọmọ ọlọ́run rí pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run èdè ẹ̀yàn gbé ẹ̀dákun ọ̀pọ̀lọpọ̀ tí sọ ẹlòmíì yìí ìdàkudà lónìí tí wọ́n fi ń wọ́ wọn lọ bò míì owó díẹ̀ wọ́n fi ń tàn wọ́n nàbàlà wọn wà sẹ́wọ̀n fún wọn náà wọ́n ń torí iṣẹ́ thirty thousand gba àlìkèyàmà kó lọ́wọ́ mùsùlùmí mùsùlùmí mi sọ́wọ́ àṣìṣẹ́ yàn yín kò sí irun o thirty thousand náà wọ́n máa fún un lóṣù. gbogbo ẹ̀yin tẹ́ ń fọ́ máa ń sọmọ ọ̀dọ̀ ẹ rojọ́ lọ́dọ̀ ọlọ́run o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn ìwádìí kí ni wọ́n ń ṣe lọ́dọ̀ àwọn tẹ́sán ọ̀pá yín pọ̀ tẹ́yìn wọ́n máa sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ wọn ibi máa bá wa pọn máa lọ chọ́ọ̀chì ni ó ti bẹ̀rẹ̀ nígbà ọba ya á ó dẹ̀ ń dún ta ìwọ náà wọlé náà wọn náà máa pàtẹ́wọ́ kẹrin ọmọ ló ti lọ bẹ́ẹ̀ èlò wọn fún yín àwọn ọmọ yìí nígbà táwọn wà lọ́mọ tí ègbọ́n wọn lè láwa wí lọ́dọ̀ ọlọ́run ò ibi òbí méjì ní sí èmi ọ̀dà kan mà lọ́dọ̀ ọlọ́run lè yọ̀ǹda wọn bọ́ rí bẹ́ẹ̀ àmọ́ báwọn náà bá dàgbà síbẹ̀ ó di dandan káwọn náà wá mọ̀nà o mọ́ mẹ́kẹ́ mọ́dún mẹ́wàá mọ́dún mẹ́jọ ọ̀pọ̀ bẹ́ẹ̀ máa pọn ọmọ wá chọ́ọ̀chì wọn fi bẹ̀rẹ̀ àwa làwa máa wo pé máa ṣẹ̀sìn tiẹ̀ àwọn èsè bẹ́ẹ̀. kálukú kọ́ mọ responsibility òun ìwọ ẹ̀gbọ́n lọ mọ́ máa lọ lé ọmọ ọ̀dọ́ ìwọ bàbá náà ló fún rẹ gbọ́mọ lọ bẹ̀ ni ó sì fòfin kalẹ̀ pé iṣẹ́ mo ní wá sí o ìní ẹ gba ẹ̀sìn lọ́wọ́ ẹ o ọlẹ́tọ̀ àti wíbẹ̀ àmọ́ pọ̀lọpọ̀ gbọ̀nàbáṣà ti ń sanwó ọ̀wádìí mọ́ ọlọ́run ó bì ọ́ gbogbo àwọn tá a bá nírú wọn náà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀dá kan ẹja fèsì wọn ǹjẹ́ ń ṣẹlẹ̀ ní tọ́pọ̀ tọ́pọ̀ lọ́mọ́sàsà mọ̀ náà àmọ́ ní tí ó pinna rẹ̀ náà la wí ni bàbá rẹ àwọn tọ́lọ̀ ń bùkún díẹ̀ díẹ̀ tí wọ́n rẹ́síkìú rẹ àwọn eléyìí kò ní òsì àwọn náà ní ronú lọ́mọ ọlọ́sọmọ ọ̀dọ́ ẹ lò wọn fi dàrú wọn lóko wò fifty thousand fẹ́lò míì jẹ́ ọmọ jẹun rọrùn ọmọ rẹ̀ náà sì máa gbé lábẹ́ rẹ̀ gbòǹtì ń ta ẹ lò ní torí náà ẹ dákun wà á mùsùlùmí ẹ̀ mọ̀ pé nínú ìmánì ni o nínú wa ni o máa tọwọ́ bá pò rẹ o lè máa ṣe kíni o lè máa náwó sójú ọ̀nà tọ́lọ̀ bó ti lágbára ma. mọ̀jẹ̀ ọjọ́ pé zaka nìkan bọ́ ọjọ́ zaka ó jìyà tòró pọ̀ ẹ̀sìn ní zaka àmọ́ in addition to zaka bọ́lọ̀ ń bá ti kí ọ tó máa sànú àwọn èèyàn ọlọ́run ó sànú wọn náà kún ni. wa atal mala ala hubbi àwọn wo làá wá fún lówó ọlọ́run yàn ọ̀yàn nàdá rẹ̀ nínú àánú ọlọ́run ẹ wo bí ọlọ́run ti bẹ̀rẹ̀ zawil kurba zawil kurba àwọn aṣọ ara rẹ àwọn mọ̀lẹ́bí rẹ àwọn fámìlì rẹ ọ̀dọ̀ wọn gan ni ọjọ́ sàárà rẹ ó ti bẹ̀rẹ̀ ìlànà tọ́lọ́nù zawi alukurba ọ̀dọ̀ àwọn ará ilé rẹ àwọn fámìlì rẹ àwọn ìyekan rẹ àwọn ará agboolé yín bọba sẹyìn tán ọ ẹkítẹndì ẹtọ àwọn ará àdúgbò yín ọlọ́run níbi jíkẹ ẹ ti bẹ̀rẹ̀ ni lawel kóńbà ẹwà nu ọlọ́run tí wọn náà rí i pé bọba sẹlẹ yìí kódà wọn náà gbádùn ẹnu owó tí ń bẹ lọ́wọ́ rẹ nìyẹn náà wọn ò fojú rẹ wọ ọkọ nánú ọrùn ọ̀pọ̀lọpọ̀ olówó gan nísìnyí wọn ò gbádùn torí pé gbogbo àwọn tọrọ kiri ka wọn ń wo ń wo bí kó kú bí kó yè yìí òun náà ṣe kọntribútì sí nígbà tí ò lọ tọ́lọ̀ ń wí wà á tàlmádà àlà hubbihi ìdàwél qurba. ẹ jẹ́ àfẹ̀sí lọ́tà Kùránì ní kíkọ́ wa bórí ara wa ni o olùwà ni ẹ̀ náwó ibi tẹ́ ẹ sì ti bẹ̀rẹ̀ òun ní kíni wà àwọn aṣọ ara yín wà àwọn fámìlì yín ẹnáwó fún wọn ẹsàánú wọn àti wọn gba tọwọ́ yín ntọ́ba kùnú tìyún lẹ́yìn tẹ́yìn yóò tán lọ́lọ́ ní ọ̀nà kò pé kí wọ́n délé bí nítorí tiwọn ló fi ní two point five percent kọ́dà ìtọ́jú ọ̀ràn yẹn two point five percent ìwọ́n máa ná ninety seven point five ẹ̀wà nu ọlọ́run ẹ̀wà nu ọlọ́run bó ti tó síbẹ̀ náà gbé táwọn wí yìí ṣe tọ́ ni ó fi nǹkan dí ẹlòmíì lójú àtẹ̀tí kè rí náà kè gbọ́rọ̀ nìyẹn náà ọwọ́ àkàmọ́ gbogbo ẹ̀ náà yóò sì dà á lẹ́jọ́ kan gbogbo wọn náà lọ́lọ́run sì ń ṣe wá sí fún wọn kan gbọ́ ni mo wí example kan níjẹta lẹ́kọ̀ọ́ mo ní lọ́rin bíi náà mo ti gbọ́ ọ àwọn ọmọ jogun bàbá wọn wọ́n pín sixty sixty million fọ́mọ kọ̀ọ̀kan lówó tí wọn ò ṣiṣẹ́ rẹ̀ owó fà àwọn bàbá wa tí wọ́n lọ ṣẹlẹ̀ lójú wọn ni bàbá wa honourable justice abdulkadir oríire ẹmọ kan máa pín gún sẹríà court bọ́ọ̀ bá má ma o wọ́n já fa àkàntì ọmọ ọ da fámìlì yìí ró pínpín kó pín wọ́n píngun ní sẹ̀ríà court of appeal wọ́n làwọn bàbá ni wọ́n bá wọn pín ogún yìí àwọn bàbá wa béèrè pé bàbá tó ládùúrò owó yìí yóò kọ̀ọ̀kan náà àwọn ọmọ fi ń pín sixty fifty million mọ́sálásí mélòó lọ́kọ́ láyé kọ́lá kọ̀ kọ́lé àlùwàlá ntẹ́lómi ìbí ń ṣe rẹ̀ nù o. àánú bàbá yìí wá ṣe wọn ibi tí ń lọ wọn náà wá ké sáwọn ọmọ wọn pé a ah, ṣẹlẹ pé bàbá ń ṣe yín lóore púpọ̀ sixty sixty million ẹnì kọ̀ọ̀kan yìí bẹ́ẹ̀ ti pọ̀ tó yìí náà ń kálukú yín ẹ̀yọ two two million bẹ́ẹ̀ bá da two two million yìí pọ̀ èmi ọ̀mọ yìí wọn bọ̀ bóyá wọn tó márùn-ún àbí mẹ́wàá ẹ̀mí pé two two million lọ́nà mẹ́wàá àbọ̀ ọ̀nà márùn-ún owó ni ẹ wá lọ fi kọ́ mọ́sálásí kan ẹni ládàá rẹ̀ ọmọ bá bàbá yín tẹ̀ já dúró ìlà rẹ̀ báwọn ọmọ yìí ọba kọ́ lọ́la lókùn à ń bọ̀ à ń bọ̀ ni wọ́n ní wọ́n ní bọ́mọ èèyàn ti rí nù. níjọ wọn ti sọ fún pé sixty million ní ọkọ̀ ó ti dá bùkátà one hundred million kalẹ̀ dé lówó tí ò ṣiṣẹ́ rẹ̀. bọ́mọ èèyàn ti rí nù kólikọ̀lì ìnsán àlùwà. alhakumu atakasu kètò kètò náà ni. nígbà wọn ní ọwọ́ arántí pé ah náà ibì kan twenty million náà ní kò mú wa ibì kan thirty owó yìí náà ò tíì tó bọ́ ọ̀ bá rí nǹkan. wọ́n bẹ ọmọ sí bàbá bàbá tó ti kú tẹ́ ẹ̀ mọ̀ bí ọ wá òun náà ló sì ṣiṣẹ́ gbogbo sixty sixty million tẹ́ ẹ kún yìí ẹ wá yọ two two million ẹ ṣàánú bàbá yìí ó dogun pọ̀lọpọ̀ olówó ẹ ṣàánú ara yẹn tó kò láyé anabi sì kì í ń lọ bẹ́ẹ̀ bá gbọ́ ni sallallahu alaihi wasallam níjọ́ kan la anabi kó àwọn sọhábẹ jọba yìí ní bí wọn ní béèrè ọgbọ́n béèrè ọlọ́gbọ́n anabi ní ayyukum maalu warasatihi ahabbu ilayhi min maali gbogbo yín gbèjọ ń wò yìí ta ló wọ àwọn tí ó gbógun rẹ̀ wù lówó tiẹ̀ lọ ah, gbọ́n sọ̀hábẹ́ ni ah, à máa dẹ́yìn ọ̀dààmú torí rẹ̀ ò yí gbogbo wa yìí máàlù náà àhàbù ilẹ̀ yìí náà mi máàlì wàrà owó tiwa ló wù wá ju owó àwọn tí ó jogún wa lọ anabi ni ẹ̀gbọ́n jí ń wí fa inna máàlà wù máa kọ́ dàmà wà máàlà fati yìí máa àfọ̀rọ̀ owó kẹlẹ̀ ìtọ́ nọ́ńgà tó wà o sàrà tó gbà ládàá èlé ìtò sí ń o àti ìtọ́lọ́mbá ni wọ́n sànú rẹ̀ orí yẹn sí fún lẹ́yìn àmọ́ kẹ́ ẹ kọ́ mọ́ àwọn èèyàn ti ranjú sówó òun the moment tí wọ́n lọ nǹkan tó àmọ́ gan mú two million wá nù fifty yóò lé lára wọn sànú ara ẹ tó kù láyé ló wá kìlọ̀ fún ọ ẹni ọba gbọ́ wà á tàlmàlà àlà ẹbí nánú tọ́lọ̀ fún ọ nánbẹ̀ ni ọlọ́run òkè ọ̀nà gbogbo ẹ̀ nanu tọ fẹ́ tí wọ́n náà tọ láìkì ní nọ́mbẹ́ ọba ń bi tí wọ́n náà pé ah bí n bá mọ̀ ní ìbájọ́ pọ̀ jù báyìí lọ bọ́ọ̀bá sì na tìbó ni ó ti bẹ̀rẹ̀ èyí tí ó pè rẹ náà ni àwọn mọ̀lẹ́bí rẹ hmm? ìwọ náà àwọn tó ń wò pé wọn ò wúlò ni níjọ́ táwọn kan bá fẹ́ wá gbá burúkọ ọmọ lé àwọn tó lè ṣòfófó fún ọ náà nù pé ah alájẹ nìkan wálé lẹ́yìn yìí tẹ́ máa pè lọ́rẹ̀ yín o àmọ́ nígbà tí wọn ò rí jẹ nínú dọ́lọ̀ fọ́ àwọn náà ní serú báwọn fún ọ̀tẹ̀ tó lẹ̀ Yorùbá ìta akúndùn ká máa gbẹ̀sán rárá àyè sábà fọ̀rọ̀ wa mọ́ lọ́hùn ẹ̀yìn gbà tó náà fún àwọn nǹkan tí wọ́n wù ní. bàbá tí wàá gbọ́ ọ̀rọ̀ sọ́lọ́hùn lẹ́nu sẹ́mi pé kò ní sí wàhálà aláwọn mọ̀lẹ́bí rẹ ni wọ́n kọ́ rí orí rẹ̀ وآتى المال على حبه ذوي القربى كما النبي آدم وما باوا ساسجو torí gbogbo nǹkan làṣejù wà àṣejù ń bẹ nú ẹ̀sìn àṣejù ń bẹ nú oúnjẹ àṣejù ń bẹ nú owó níná pẹ̀lú ìnápa kò sí ní tàṣejù tí ó wọ̀ kọ̀ wá síbi tọ́lọ̀ ti fẹ́ àṣejù kọ́dà kọ̀ fẹ́ nú ẹ̀sìn ọ̀dà yìí. kọ́dọ̀ ọlọ́run ọ̀fẹ́ kínní kò fàṣe nínú ẹ̀sìn kọ́mọ anábì adamu ọmọ sàṣejù lolúwa fi ń tó báyìí inú ọ̀nà àṣejù tèmi personally observe ọlọ́ni ọ̀nàwó fáwọn ará ilé rẹ ẹni tí ọba wa lára ilé tó lówó ọ̀nà ẹ àwọn èèyàn lónìí kọ́dà bí wọ́n bá yọ zàká ara ilé rẹ̀ tó yẹ kọ́wọ́ náà tí egun olówó mi kọ́ sànú ẹ̀ àwọn ni wọ́n máa yọ zàká fún kò ní rántí ẹlòmíín ta tí àwọn olólówó ń fámìlì tiwọn ta ni ọ̀nà fáwọn lóńkàlùkù bá ní owó mi ò ní kọjá kíni kò ní kọjá fámìlì mi ẹ má sì gbọ́ o ntọ́lọ́run wíkọ́ o bẹ̀rẹ̀ látòrí fámìlì rẹ kò pé o ṣe kíni kò pé o parí ẹ̀ síbẹ̀ o bẹ̀rẹ̀ láti kíni láti orí àwọn fámìlì rẹ ọlọ́run òpé kó o ṣe kí ni kò parí ẹ̀ síbẹ̀ inú ọgbọ́n ṣe tọ́ni tí ẹlòmíín rò pé òun gbọ́n lónìí kọ́dà ìyá ọmọ béèrè lọ́wọ́ wa pé ẹjọ́ sí mo lè kó sàkà mi fọ́mọ mi wọ́wọ́ mi fọ́mọ rẹ ni àwọn tó ní zàká ń bẹ́ ń ta kẹrin torí ẹni ọba lówó débi tí ń yọ zàká ọmọ rẹ ọgbọ́dọ̀ jẹ́ fàkíwò àbí olúwa ni ẹ fún àwọn kíni fúkọ̀rọ̀ àwọn aláìní ìwọ sì lówó débi pé ọmọ yìí téèyàn ní kó tó yọ zàká mo máa béèrè kẹjọ ọ sí mo lè kó fọmọ mi ò lè kó fọmọ ẹ o ẹ má jẹ́ àṣà Al-Kùránì o ẹ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn tó súnmọ́ yín olúwo pé ẹ parí ẹ̀ sí ọ̀dọ̀ wọn o ó kún ó ní wálìyàtà máa nínú àwọn tẹ́ máa náwó fún òun làwọn ọmọ òrukàn ọmọ òrukàn ń bí yìí kì í sọ ọmọ òrukàn fámìlì rẹ nìkan o gbogbo ibi tó ọmọ òrukàn bá wà nínú ibi tí mùsùlùmí náwó sí ni ẹ dákun eléyìí náà nínú àwọn tí ń ṣe mùsùlùmí ilẹ̀ Yorùbá ọ̀kan tún lélẹ́yìí náà o àwọn kan wà láwọn dá ọ́fánéèjì lẹ́sẹ̀ ẹ máa gbọ́ ọmọ yín wá láti kékeré ẹbí ọmọ tí ó yájú síbi àlelúyà ìrò lẹ́wàá kí aláwa kò bá rúfin tó ẹgbẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ní ìṣẹ̀lẹ̀ báwọn lónìí láti kékeré ni wọ́n ti gbọ́ ọmọ lọ kí ni ọ̀fànẹ́yì wọ́n sì mọ̀ fáwọn tó ní ọ̀fànẹ́yì yìí ẹ́ àwọn ní nǹkan kan táwọn ń promote lẹ́sìn tiwọn àmọ́ wọ́n sá máa bá wa bọ́ ẹ̀yin òbí tẹ wà careless to do that ẹrù jọlọdọ Ọlọ́run ẹ̀yin mọ̀lẹ́bí torí pé bàbá ọmọ yóò fi mọ àbíyá rẹ ló kú ẹlọ ju bẹ́ẹ̀ gbàgbé ẹ àní wọn ní ọmọ Ìlọrin bíi nísìnyí tó ti di pásítọ̀ torí pé wọn jù sí ọfànẹjì láti kékeré gbogbo ẹ̀yin tí ẹ wà careless bẹ́ẹ̀ mọ̀lẹ́bí tẹ sojú fún yín ẹlẹ́jọ́ tẹ rò lọ́dọ̀ Ọlọ́run o ẹ̀yin tẹ wá lówó èyí ṣe tó so pé ọ̀fánẹ́jì tàwọn tọ̀hún nìkan là ń rí ẹ̀yin náà dá ọ̀fánẹ́jì lọ ọlọ́run wífẹ́ yìí náà pé wá wá aliyàtà mọ́ ọ̀fánẹ́jì náà nù ilé àwọn ọmọ òrukàn ẹ̀kọ́ máa náwó yín fáwọn ọmọ tí bàbá wọn kú tí ìyá wọn kú tí ọ̀lẹ́ni tí ọ̀rọ̀ aṣọ fún wọn tí ọ̀ràn wọn léèwé tí ọ̀ràn wọn lókè ẹran wọn. inú wa á tàlímà àlìyàtàmà ń bì yìí mutlaq àtàmà ọmọ òrukàn fámìlì rẹ ọmọ òrukàn bí tó mọ̀ rí ọmọ òrukàn tí èsè lédè rẹ gbòbí ọmọ òrukàn bá wà ẹ ṣàánú wọn ẹ ṣàánú wọn àwọn náà fẹ́ kí àwọn bàbá àtàwọn náà wà láyé káwọn náà máa pè dádì torí ẹlòmíràn mọ̀ pé ìmọ̀ náwó fọ́mọ òrukàn ń sọ fọ́lọ́ nípa ọlọ́mọ mọ̀ o ó wà àwọn náà káwọn náà máa pe dádì àwọn ò rí dádì pé ó wà àwọn náà wọ́n máa pe mọ́mì àwọn ò rí mọ́mì pé ọlọ́run ní ẹ̀dùn àwọn náà nínú bẹ́ẹ̀ bá ti lágbára mọ́ nínú ọ̀nà àṣejù olúwo pé kọ́ adopt ọmọ ọlọ́mọ o èèwọ̀ nínú sẹ̀ríà o torí gbogbo nǹkan ni yóò bá ṣàṣejù gba àwọn mi ọba tún ṣe nísìnyí pé ẹ̀jẹ̀ fún mi ní ọmọ méjì náà máa adopt ẹ̀ ah ntọ́lọ́run ọkọ wò ọlọ́run ọ̀ràn ọdẹ bí ọlọ́ gbé ọmọ ọlọ́mọ ọ̀ní ọmọ ẹgbẹ́ ọkọ tiẹ̀ sọ́dọ̀ ọmọ yọ ọmọ ẹgbẹ́ ọkọ bàbá tó bí náà yọ wọn mọ̀ pé mọ̀lẹ́bí wọn náà bí wọn báyìí àmọ́ sànù rẹ̀ ọ̀tán gbogbo ní téèyàn ṣe fọ́mọ ẹni o lè ṣe fún un yóò ké wọ gbogbo ní tí ọba tó lè ṣe fọ́mọ tó bí ṣe fún un àmọ́ kò gbọ́dọ̀ dé kínní adoption à ń gba ọmọ ọlọ́mọ àwa ń gbìn asọ́dọ̀ máa wá máa jókòó wá olùwọ̀ gbà bẹ́ẹ̀ o èèwọ̀ ni o ẹ̀ṣẹ̀ ni o gbọ̀ntì bá ń ṣe bẹ́ẹ̀ tó o sì wà láyé tó ń gbọ́ báyìí lọ́ọ́ pinwọ́ rẹ kọjá o ẹ̀sánú ọmọ òrukàn lọ́lọ́run wí olùwọ̀ pé ẹ pa ìran tiwọn rẹ́ olùwọ̀ pé ẹ pa ọkọ bàbá tiwọn rẹ́ ọmọ jókòó àwọn tó bí wọn náà àmọ́ ẹ̀sánú wọn ẹ̀rántí àwọn náà èyí tó jó ń jẹ ni wọ́n nídìí ẹ̀ fún wọn èyí tí wọ́n nídìí tó jó ń jẹ lọ ẹ̀kọ́ táwọn náà yẹ dè èèyàn láyé ẹ̀sìn ju ẹ̀ fún wọn èyí tí ààrẹ ń ṣe nù wọn gbé wọn lọ síìtù ẹ̀ tọ́jú wọn èyí tí ń wáṣẹ́ nu ọmọ òrukàn ẹ̀ ló ń fúlẹ̀ bá wọn wáṣẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ dákun láwùjọ wa yìí ó sì yẹ ọ wà láwùjọ mùsùlùmí advantage eléyìí làwọn kan tẹ́ẹ̀kì tí mo ti wí wọ́n fi scholarship gba ìkìyàmà lọ́dọ̀ àwọn ọmọ mi wọ́n fi ọ́fánẹ́ẹ̀jì gba ìkìyàmà lọ́dọ̀ àwọn ọmọ mi gbogbo ẹ̀yin olówó tẹ wà ní position kẹ́yìn náà create irú nǹkan báyìí tẹ̀ create rẹ̀ ẹ̀yin náà lẹ́jọ́ tẹ̀ rò lọ́dọ̀ ọlọ́run àmánà lówó lọ́wọ́ wa o gbádùn ọlọ́run yóò gbádùn ayé rẹ̀ ń bẹ́ ìwà àtàwọn ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ àmọ́ yóò sẹ́kù ẹnu èyí tó sẹ́kù náà lọ́lọ́run ní oṣù kìíní tó gbogbo rántí àwọn táwọn wí yìí olùwò pé ojúlówó ọmọ wa gbégbé olùsí jẹun olówó gbé létí kìíní tó lówó máa gbé láì ná tápà lo mọ́tò tó lówó máa lò Islam ti wí nù láì ṣe tápà àmọ́ ọ̀fẹ́kù wọn náà mà pọ́ lọ́wọ́ gbogbo fún ọkọ pọ́ lẹ́yìn tó gbé ìtọ́ wà reasonable táǹtọ́ ọmọlúwàbí níbi olówó níbi ẹ̀wọ̀n olówó níwọ̀sọ olówó àti wọn àtàwọn ọmọ rẹ̀ ọ̀fẹ́kù báwo ọmọ ọlọ́mọ nínú èyí tó náà lọ́lọ́mọ ti ní kọ́ rántí àwọn yìí rántí àwọn mọ̀lẹ́bí rẹ̀ rántí àwọn ọmọ òwú kan àmọ́ máa adopt ọmọ ọlọ́mọ mọ́sàáfẹ́lì olúwa fàṣejù gbogbo nǹkan inú àṣejù ọ̀nà à ń mójútó ọmọ òrukàn à ń sàánú ọmọ òrukàn ní ká ń wọ́n wọn hàn ń gbé ẹ̀mọ́ òwúlẹ̀ jókòó bàbá yín mọ́ máa jókòó tèmi ọmọ mi ní kọ̀dá o èèwọ̀ nínú ṣẹ̀ríà o. wọ́sá ìlú olúwa nínú àwọn tẹ́ máa náwó fún aláṣẹ́bì yìí òun làwọn tí ìgbàlẹ̀ mọ́ wọn débi pé wọ́n sì ń lè gbégbá báárà wọ́n máa tọrọ pé ẹ̀bùn àwọn. àti hmm? fọkàn ok sorry wàlìyàtàmà wàlìmàsàkì náà wàlìyàtàmà wà àlìmàsàkì olùwàláwọn aláìní fáǹfà ní àwa ọmọ kéwù níta wà yúùsò púpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ayé alukurani ni pé alufukọ̀rọ̀ wà alimasaki báwọn àlùfáà wa ńlẹ̀ yorùbá bí wọ́n bá wá túmọ̀ ẹ̀fún wa yorùbá ó ní àwọn kíni ẹ̀yin ọ̀lọ́lé kéwú òun wà láà àwọn aláìní àtàwọn atẹ́wọ́gbọ rẹ̀ ẹjọ́ ọba pàṣẹ rúlé kéwú kò lè mọ́rú tún ṣègbórí íńtánẹ́ẹ̀tì náà ò lè rí lórí íńtánẹ́ẹ̀tì àwọn aláìní àti kíni àtàwọn atẹwọgbọ rẹ alifokọrọ wà alimasaki ntí wọn ń wí ni pé àwọn kan ò ní rárá àwọn kan ní kò tó wọn bẹ́ẹ̀ bá bọ àwọn náà wọn ó ṣe kíni wọn gbà àwọn ni masaki atẹwọgbọ rẹ táwọn àgbàlagbà ń pè ní kíni atẹwọgbọ rẹ nìyí alifokọrawo aláìní kò ní kò ní rárá walimasakinu kini atẹwọgbọrẹ ó ní ń ṣiṣẹ́ èyàn ń gba twenty thousand ó bímọ mẹ́rin yọ rẹ ń ti lé tí ní èkó tó fi pé mìsìkínù nù ìwọ náà kò di ìgbà tí yẹn bá bí ọdún mọ̀ pé owó ilé yọ kò tó <laughs> bí báyìí pé àdéhùn Ọlọ́run ọ̀la máa ṣe mọ̀ ni àdéhùn ọlọ́run tó ní ma min dabbatin fil ardi illa ala Allahi rizquha aláì àdéhùn ọlọ́run wípé gbogbo ń ti ní lórí ilẹ̀ ọrùn ọlọ́run ní tí ó jẹ tí ó mú wa tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ máa wọ́ndà nàìjíríà tẹ́mi rẹ̀ wà yìí ẹlòmíín gba ten thousand naira lóṣù kan ni o ọgbọ̀n ọjọ́ kódà bó ikú òun nìkan ni bóun ló fi na ìwọ náà pín in bóò ní o ti ná ten thousand naira for thirty or thirty one days ẹ tún wá gbọ́ pẹ́lú mi ó tún bímọ wọ́n sì ń sẹ̀mí àwọn náà mọ ibi tí ń ti wá àmọ́ dá wọn lójú pé ten thousand yìí táwọn ní ń dá yìí one ten thousand naira ń bẹ ń sálá èmi rò pé bóyá irú ọ̀dọ́ wa ń lọ ní àyè àbí nǹkan kan ni lórí tẹlifíṣàn mo ti gbọ́ ní omi ibi programu kan pé fifteen thousand naira wọ́n san fáwọn tíjà private school lẹ́kọ̀ọ́ láwọn iléèwé kan. tẹ́ bá ṣe àánú ọlọ́run tó ti ní tọ́ ẹ ní gbọ́ pé nǹkan lọ́kàn ṣubú gbàjẹ́ ọ̀jẹun <laughs> ọlọ́run ọmọ pèsè tí ọba jẹ́ bẹ́ẹ̀ nàìjíríà tá à ń gbé yìí is a very pathetic case. Tọ́lá ẹni tí ń gba minimum wage eighteen thousand naira kí ni eighteen thousand ràn nù ibi nǹkan wọlé yìí. Níta ń sọ ni pé tẹ́ ẹ bá ma àwọn masakínu ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ ìjọba Nàìjíríà masakínu ni wọ́n Ń ṣiṣẹ́ lóòótọ́ rẹ̀ ojú mi. Àwọn àgbàlagbà jí máa wí náà nù kò tó ni wọ́n mú un ti ń gbọ́ ò tó o àwọn yìí náà lè sáàbù ká bùn wọn lówó ká sànù wọn o ká máa jà ebi wọn ṣiṣẹ́ ebi wọn ṣiṣẹ́ ni wọn ebi tíṣà ni wọn a sì wu amantí ọlọ́run tẹ ẹlòmíì ó tún níyà láyé ó ní bàbá láyé òun náà ní ó fún wọn lóúnjẹ gbogbo sálárì rẹ̀ ojú thirty thousand lọ ìyá ọjẹ ti lọ́rùn bàbá náà jẹ bàbá ti dàgbà ìyá ti dàgbà òun náà níyàwó ó tún bímọ yóò tún rẹ́ǹtì ilé alimasakinu nù kìí ṣe pé wọn ò ní source of income àmọ́ source of income wọn yìí kò kájú bùkátà wọn àwọn ilé náà ọlọ́run ni wọ́n lẹ́tọ̀ọ́ sí sàrà yín o wọ́n lẹ́tọ̀ọ́ sí zàkà yín o alifokoro wa alimasakinu ntí mo ní fanfani àwa tó láàbùrẹ̀ mi níbí yìí olúwa wa dákọ fúkọrọ kí ló dákọ alimasakin bẹ́ẹ̀ bá jẹ́ ni kí nǹkan máa he kí ló béèrè kí o jókòó táwọn àlùfáà kí wọ́n kọ́ pé báyìí lọ́lọ́run ní àyínà wíwí kú yé o ó ṣeé ṣe kọ́ máa wí ní pé ọlọ́run ò fẹ́ fún fàkírù lówó ní àyè o ọlọ́run ò fẹ́ kí ni kò fẹ́ fún fàkírù lówó ní àyè o ta ló ní fún miskin yóò wá sọ sẹ̀rí àdòdì nígbà bá wá ní ká mọ̀ fún aláìní àbáká fún fún mi àtẹ́wọ́ gbọ́rẹ́ sẹ́mọ̀túmọ̀ rẹ̀ ẹni tó yẹ wípé pé unemployed òun ò nídìí kò nídìí ká gbọ́n lówó àmọ́ ẹni tó wà employed tó rò rò tó hẹ́ẹ̀ yóò lọ́lọ́ ní ẹgbọ̀n lówó ọlọ́run èso ọ̀rọ̀ ọ̀rọ̀ báwọn. mo fi jẹ́ pé àwọn àlùfáà nínú sẹ̀ríà wọ́n ní àlùfàkìrú wàlmẹ̀sìkì nínú èdè lárúbáwá nǹkan kan common denominator kan bẹ láàrin àwọn méjèèjì òun ni pé wọ́n wà in need wọ́n wà in need nídìí wọn lọ́wọ́ àjùra wọn lọ làá fi pé eléyìí fàkìrù ni o eléyìí mìsíkìnù ni but wọ́n ní kọ́dà nú èdè irọ́ làlùkùrá ni ló ń yàn yìí gbogbo bí tẹ́ ẹ bá ti rí tí wọ́n bá dákọ àlùfókọ̀rọ̀ wù lásán tí wọ́n dákọ kí ni masakinu is inclusive masakinu náà ti ṣe kí ni ó ti kó nú ẹ o gbogbo bí ẹ bá gbọ́ tí wọ́n bá dákọ kí ni alimasakinu alifukọ̀ráwù they are inclusive àwọn fukọ̀ráwù náà wọ́ bẹ́ẹ̀ o language alikọ̀rá nínú o gbẹ̀yẹ̀ tí wọ́n ti dákọ̀ fukọ̀ráwù lásán lápẹ̀júwe inú hadithu mu'adhu bin jabal anabi sallallahu alaihi wa sallam ní yu'khadhu min aghniyaihim faturaddu fi fuqaraihim ẹgbẹ́ àgàtà àwọn olówó ẹ̀fọ́ àwọn kínní ẹ bá wọn jí òní ṣé wọn ò ní fún mi kì í mú mẹ ìdàgbòkèrè fàkìyọ gbogbo bí adágbé tán bá ti dákọ fàkìyọ tí wọn dákọ mẹsìkìmù fàlìmẹsìkìmù dáfẹ lónìí gbogbo ìgbà tí gbẹ́tọ́ bá dákọ̀ mẹ̀sínù tí wọ́n dákọ̀ fàkírù sí lẹ́gbẹ̀ẹ́ fàkírù dáké lórí fi àwọn àlùfáà ní kàlìmánì wàlẹ̀ ìfọ̀ kàlí ìmáàní wal islam wọn ní tó tó dọ́nù kí òun ni lágbègbè islam and iman ibi wọn bá ti dákọ ìsìláàmù tá a rí imáàní lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ imáàní náà èèyàn jẹ́ mùsùlùmí kọ́mọ́ ìsìn ọlọ́kọ́mọ́ gbọ́lọ́ ń bọ́ kọ́ síbu gbogbo adáṣe ní wọn bá dákọ yáàyò àlàbí yáàyò àlàbí náà á mọ̀ ní pé wọn á tó wọn bá mùsùlùmí àwọn onígbàgbọ́ wọn bá rí ṣe ọba ìlú gbogbo ayé alàzínà àmàlú ó ti kó alàzínà asílámù náà sínú wọn á ní alìmánú wàlì islam ìdàṣítàmàá ìfitarakọ wà ìdàfitarakọ ìjìtàmàá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni alifokọrọ wà alimasakin ìdàṣítàmàá ìfitarakọ bàbá dákọ méjèèjì láwọn amáyàtọ̀ pé a níbi ti fàkírù pọ̀ ju ti mùsùlùmù lọ. àmọ́ ìdàtàrọ̀kọ̀ bọ́bá ìpọ́kọ̀ ọ̀kan ọ̀kan ládàkọ̀ ní méjèèjì éjì sábà èkejì náà kónú ẹ̀ torí náà ń bí wàlí masakin àtàláìní àtàtẹ́wọ́gbọ̀rẹ lọ́lọ́ọ̀ni ẹ̀ ṣe kí lọ́lọ́ọ̀ni ẹ̀ náwó fún o وآتى المال على حبه وابن السبيل وابن nínú àwọn tó di sáàbù kọ palọ́rẹ̀ kọ sàánú òun lẹni tí ọba rẹ̀ ní pòsíṣàn tó ṣe pé kìí ṣe pé kò lówó léwu rẹ̀ àmọ́ kò ní ásẹ́ẹ̀sì sówó rẹ̀ níbi ọwà ọba rẹ̀ nílùú kan ọfẹ́ jẹun owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tán kò sì wá sọ́nà tí wọ́n fi lè fowó rẹ̀ tí ń bẹ ń lé rẹ̀ ránṣẹ́ sí ń bẹ̀ kámọ́ àmọ́jà ọ̀ṣẹ́ ọ̀ṣẹ́ kọ́ irú rẹ̀ bó lówó a lè fún lówó àmọ́ owó tá a fún òun ní kíni owó tí ó tó ná lẹ́nu bá ibi ọwà nígbà pé bọ́ padà délé rẹ̀ àbí ìlú rẹ̀ ó ní kíni ó àwọn ni wọ́n ń pè ní ibùnú àṣẹbí àwọn àlùfáà ní ọmọ ojú ọ̀nà ọmọ kíni ọmọ ojú ọ̀nà ọmọ ojú ọ̀nà kódà ó lè jẹ́ bàbá ojú ọ̀nà náà o torí èyí náà inú yorùbá ìdàgbàsámà ìtarakọ wọ́n ìdàgbàsárakọ ìsàmà kí ọmọ wa gbé ewu kéwu ìgbélò jíde kọ́ wa gbé ẹ̀hún e, lájọta láyé tó ń túké ọmọ ojú ọ̀nà wọn máa wí ẹ̀wọ́n ojú bàbá ojú ọ̀nà <laughs> ọmọ ojú ọ̀nà àti kíni àti bàbá ojú ọ̀nà akànnà ni wọn ò gbogbo ẹni tí ọba ṣe pé ìgbà ló mú máa béèrè pé ẹfun tẹsí pé òun ò lówó àmọ́ níbi tó ń wà yìí òun ò ní access sí kínní sówó òun irú wọn là ń pè ní ebùnú àṣẹbí wàsá ìlú gbogbo ẹni tí ìnira mú tó fi gbégbá gbé ìgbà báárà tó ẹbùn ń torí tọlọ́hún olùwà ni ẹbùn wọn ń torí tọlọ́hún o. ẹ̀bùn wọn kẹ́ni nítorí tọ́lọ́n àwọn alágbe ní ń jẹ́ àṣà ìlú ọlọ́run ní alẹ́ lówó ọwọ́ akí ẹ̀yìn alágbe náà ń lọ nù àyà mi odidi ni èyí tí ọlọ́run òwì ń bì ó ṣe o ara àlọ́tọ́lọ́ ń kí ẹ̀yìn alágbe ni pé haranharan sí fún yàn pé olùwọ̀fẹ́ ọlọ́run ròyìn wọn pé inú Suratul Baqara náà ni la yas'aluna an-nasa ilhafa sùhálù náà nù mo ní máa bi àwọn èèyàn ní lemọ́lemọ́ pé a ẹgbẹ́gbẹ́ mọ́ ẹ mọ́ ẹ fún mi ẹ fún mi ọlọ́ọ̀ báyàn níbi tí ọ̀dà nínú tí ọ̀dà practical examples kí ló ń bára lọ dúró ní tòsí atm sí èlé háàfù tọ́lọ̀ ló hàn fẹ́ nù kí ni ó ń bára ń wá dé <laughs> ọjọ́ bí ẹ̀rín ni gbogbo nǹkan làlùkọ́rá ni ti kọ́ àwa la igbó ọlọ́run ló hàn fẹ́ náà yẹ sàlùnà náà sa èlé háàfù sùhálù náà nù yóò tẹ béèrè ń ní ma béèrè ń béèrè hàn hàn hàn yọ̀ọ̀kan dúrà ẹni tí ó wá gba owó ní atm ọmọ bùkátà tó ti wá di atm ògèdè kọ́sà ti gbowó ní atm ọ̀gbọ́dọ̀ mọ́gbọ̀n ẹ lówó dáhùn bẹ́ẹ̀. torí náà olúwa ọba wa ta ìfalágbe ọlọ́run nígbàgbé ọtọ́ sí wa àtúnrán wa àwa ní ń bá sọ̀rọ̀ ń yàn yín àmọ́ bóyá ilé ilé ìdẹ́sẹ̀ kì í gbọ́ tí wọn náà ọbẹ̀ yìí náà sọ ti ń lò mí o ara ń tọ́ bá yín sọ ni pé ẹ máa mọ bẹ́ẹ̀ ti tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn o ẹ má kó nira báwọn èèyàn o irú ẹ̀gbáǹpù tí mo mú wáyé kò dáa kò dáa torí pé o ti mọ̀ pé nìyẹn wà gbowó ọmọ bóyá dèdè owó tó nídìí náà lọ́gbà gbogbo nítí ọba jẹ mọ́ bíi hanranhanran gbé àwa máa jẹ ẹlòmíràn wà olówó lọ ní àti àṣùbà ní o ti lọ́ọ́ máa kan lẹ́kùn tó ti dúró lẹ́nu ọ̀nà rẹ̀ olúwa ló wọn fẹ́ fẹ́yìn náà o máa na kankan máwọn èèyàn ẹ̀fẹ̀ ní sọ́dọ̀ ọlọ́run èyí tí ó bùn yẹn bí ọlọ́run yóò mú wa ń bò mí àmọ́ kìí ṣe wọ̀ ẹni ara bá ní débi pé á lọ́nà rọrùn tí ò ní jẹ́pà ní àwọn èèyàn la ọlọ́run ní ọ̀la ìfì bí wọ́n bá sì tọrọ ẹ̀yin náà ṣe kí ni ẹ̀bùn wa. inú tọ́lọ́wọ̀ ọ̀fẹ́ kọ́dà tá a nẹ́bùa Muhammadu sallallahu ní kọ́dà ọlọ́run ó fi àmì kan tí wọ́n láta ìmọ̀ wọn lálùkì yá mọ̀ pé àwọn tí ń fagbé ṣe bísínẹ́sì làwọn ilé gbogbo alágbe tó sọ báárà ṣe bísínẹ́sì ó di àlálùkì yá mọ̀ àwọn èèyàn máa nàka sáwọn kan náà nílọrin lẹ́kọ̀ọ́ pé báárà àwọn ó ti kọ́lé o báárà àwọn ó di márùwá mẹ́wàá tó ní o wọ́n dáradá báárà òun náà ṣòro pé nǹkan gidi lòun ń ṣe gbẹ̀yìn tó bá gbarú owó báyìí anábì ní sọ́ọ̀tàn bá anábì ti pè é nù nínú hadithi Hubayfa radiyallahu ta'ala anhu anábì ní gbogbo ẹni ọba tọrọ owó tó sí nínú ni ọ yóò tọrọ tí wọ́n bá fún un kọ́ mọ̀ pé wọ ni wọ́n fún un ègún ìwọ lọ jẹ gbogbo ẹni tí ń kiri mọ́sálásí kì í nà ń kọ́ ọba fẹ́ wá wá àdúgbò yìí yọ bẹ̀rẹ̀ látòkè odò yàn yìí ọba yàyà yín yọ ya sanrabu yọ ya bìkan tóòrì kan náà ni ó sì máa wí ní gbogbo ẹ̀ wọn ó sì fún un lówó tó ti yẹ kó pé náà eléyìí ó ti yẹ kó gbọ́ bùkátà tó ní í ṣe ọ́ ìjọba rí pọ́n dáhùn mà ládùúgbò táǹkẹ́ yóò tún kọrí lọ́rùn sùúrù lérè gbogbo eléyìí kì í ṣe wà mùsùlùmí ẹ má dọ̀tí ara yín ẹ lè dọ̀tí Islam olùwọ̀ pé a má gbọ́n yẹn lówó bọ́ àmọ́ lọ́n kì í lọ gbogbo ẹni tí ń tọrọ o nínú tí ò dáa oníkẹ́yìn ọmọ tọrọ torí pé ń wà lékún owó njọ oúnjẹ ń bá ara bá ti ń lọ open bank account kọ́ mọ̀ pé ìwọ ló kù tó ń yẹ ìwọ bá anábì ti pè é nù anábì ní sọ́fìtàn sọ́fìtàn. tí ọba ti jẹ́ nínú àwọn ọ̀nà tá nẹ́bi náà èèyàn lè tọrọ ẹ mọ ó lè tọrọ ẹwà tó bí o tá nẹ́bi mú wa sọlá ọ̀sẹ̀lẹ̀ ànẹ́bi ní rọ́jò lónìí ẹnìkan bẹ tó ṣe pé ní aṣọ ọba tó fà kọ lógìgì bóyá bísínẹ́sì rẹ̀ ó gbóná bóyá nǹkan kan ṣe ok ọ̀tọ̀ tí a lè yùn aṣọ ọba tó fà kọ for whatever reason àwọn ọ̀mọ́ tó dé àmọ́ òun náà kàn sáré pé òun ní tẹ́lẹ̀ òun ò ní mọ́ ọlọ́mọ tó rẹ̀ kàn wá ẹ sàmì àrùn ńláńlá ni kéèyàn ó ti rí jẹ tẹ́lẹ̀ kọ́ má rí jẹ mọ́ àìtí rí jẹ ń ó ṣe mánéjì àmọ́ ti rí jẹ rí kọ̀ wá rí jẹ mọ́ kẹ́ téèyàn tó lè gbégbá bára nù o ànábìlẹ́ni tó ti rí jẹ rí tí ò ṣe kí ni tí ò rí jẹ mọ́ sọ bẹ́ẹ̀ náà kí olùrẹ̀ ọkọ̀ ànábìlẹ́ni tó lè sọ̀yàn di alágbe pé àfọ̀bátú fàkọ̀. wa rajulun ijtahat maluhu jaiha. inú sọ̀hábí tó gba hadith yìí wá là ń pè ní kíni Ubaysa radiyallahu anhu. rajulun ijtahat maluhu jaiha. disasta lọ́pàá owó rẹ̀ rún olówó ṣọ́ọ̀bù rẹ̀ kà jóná lẹ́ẹ̀kan náà àbúrò ránran ọlọ́mọdé ayúwẹ̀ mọ́ nàìjíríà ẹ̀ńfà tẹ̀fẹ́ hẹ́ndì gbogbo nàìjíríà sáàsì la fẹ́ hẹ́ndì èyí ṣe tá ń lọ jalè shoprite ẹ̀yẹ wọn ń jẹ tẹlifíṣàn wọn ń jẹ páànù ó sì fi kan lé ọmọ ẹsẹ̀mí lábẹ́ wílé bẹ́ẹ̀ èpè ni o ègún ni o ewu ni fún ọ tọ àmẹni tó bá fall victim irú nǹkan báyìí ànábì ló lè tọrọ o ó fi ṣọ́ọ̀pù rẹ̀ kalẹ̀ jẹ́jẹ́ ẹ bára nu ti ilé ẹlẹ́yìn ẹ̀ńtà ẹlú ti gbogbo ọjà rẹ̀ lójijì ànábì ni irú ẹni báwọn náà lè gbégbá kíni lè gbégbá ẹ̀gùn mi lè gbé wọn bọ̀ wọn torí tọ́lọ̀ gbogbo àwọn nǹkan tí sọ̀yẹn di bára nu kọ̀ọ̀rọ̀ wo èsì afẹ́ máa wá wá owó máa kiri mọ́sálásí kìí èmi ọwà ọwọ́ tí ó dùn yọ wà ká kọ́dọ́rọ́ báyìí <laughs> ẹbẹ̀rù ọlọ́wọ́ ẹbẹ̀rù ọlọ́wọ́ ọ̀là kìí ṣe ìwà mùsùlùmí and unfortunately mùsùlùmí lọ́pọ̀ bẹ́ẹ̀ àwọn tọ̀hún náà ń ṣe é o àmẹ́ká bára wa sọ òdodo ọ̀rọ̀ bára yìí mùsùlùmí lọ́pọ̀ bẹ́ẹ̀ ọwọ́ á dàbí ìgbà tó ipá bí ìsìláàmù ló promote bára Islam sì takò bára in many ways many verses many ahadi aláǹdẹ́gbẹ̀ ń sọ pé ọ lè tọrọ kò bẹ́ẹ̀ sọ àfi tó bá fọ́ọ̀lù sínú orí tí ń wí kò ti rí jẹ tẹ́lẹ̀ ò rí jẹ mọ́ lójijì lówó rẹ̀ kàn parun tí èsì rízìn ní àtọ̀dọ̀ tiẹ̀ irú ẹ̀gbáǹpù tá a mú wá ní wọn kẹ́kọ̀ọ́ wá gbóná sí ṣọ́ọ̀pù rẹ̀ àbí iná gbó náà ni ẹ́ bàbá wọn kẹ́kọ̀ọ́ wá kó gbogbo ẹ̀ irú ìtọ́ ṣẹlẹ̀ ń jó ní ọlọ́nkọ́ kọ́mọ́jà rírọ̀ ẹ̀ má bẹ́ẹ̀ bá torí yíyún ó lè máa ṣe kíni ẹ́ ó lè máa tọrọ ẹlẹ́ẹ̀kẹta lábìnrin rajulun tahammala hamala rajulun tahammala hamala ẹnìkan kò mọ́wọ́ kò mẹ́sẹ̀ kọ̀ọ̀kan wọ́n sáré pa àwọn kan wọ́n lé ń fira wọn pé wọ́n fọ́ kínní mọ́ lórí wọ́n gun ọ̀rà ọba bọ́ sáàrin wọn pé kí ló dé ọyọ́ owó òun ni òun kọ́ tí ọba òun lò wọ́n gbowó òun lónìí. ọjẹun lówó ni ọrajà ni wọn kà lẹ́wọ̀ apara yín torí ẹ̀ ẹ́ ló ní a fifty thousand ní màá bẹ gbà lónìí lónìí lónìí ibẹ̀ kọ́ àlejò méjì ọgbọ́n lórí fifty thousand burúkú tó kún nàìjíríà o ọ̀hún àná ọ̀dà ẹ má wulẹ̀ para yín pẹ̀lú ògùn ọlọ́run bá dọ̀sẹ̀ tí ń bọ̀ wá bá mi. yẹn fún ọ ní fifty thousand fọkàn àtẹ̀bàdàn ah, mọ̀ pé sàn. ànábì lẹ́ni tó wá ṣerú eléyìí tó wá kó mi tó wá ní ee mo ní ti rí ẹ mo ní ti rí fifty thousand gbogbo àkáǹtì yín bóyá kò ju thirty thousand lọ sí bẹ́ẹ̀ ànábì ní kọ́ tọrọ káwọn èèyàn ó gun eléyìí tó kù. àwọn instances tó ga wa lèèyàn lè fi dó ń bára nù èwo lọ́wọ́ àwa applicable sí more than ninety percent ẹni tí ń bára mi bàbá tiẹ̀ rí bóyá ni wọ́n ju ten lọ káwọn náà bẹ̀rù ọlọ́run ògbóǹkanìkú ọlọ́run ń bá àwọn olówó sọ̀rọ̀ pé kí wọ́n gbọ̀n yìí ń kìlọ̀ fẹ́yìn náà báyìí máa lọ ṣe kankan kan máa lọ dó máa ń yàn lọ́rùn bẹ́ẹ̀ ká ìsàmúwá. torí náà dákun ẹjẹ gbogbo wọn gbẹ kọ alukurani ẹ̀yin olówó ẹgbọ wa sáà èyí ẹni tó bá ń tọrọ tí kọndíṣàn rẹ̀ wà rántí tó fi dé pé ọgbọmọlúàbí tí ẹ mọ̀ pé kéèyàn gbọmọlúàbí rẹ̀ sọnù ní òtò máa tọrọ ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a máa ń wò láwọn ọmọ ìyá wa tá a máa ń pè ní àlùmọ́ǹgìrì tó ń bára kankan o ọ̀pọ̀lọpọ̀ wọn náà fẹ́ sẹ́yìn tí wọ́n ti mọ̀ wọ́n tí wọ́n ti bí wọn lẹ́fí wọn tí wọ́n pọ̀ àwọn náà mọ̀ pé àríwá pé èèyàn gbọmọlọ àdúyàn lulẹ̀ kọ̀ọ̀rọ̀rùn kẹ́ni kó dó ń títí àbí ọwọ́ amọ́sálásí àmọ́ àwọn kan bẹ táwọn ti sọ di fẹ́ bísíǹnẹ́sì làwọn fi ń ṣe ànábì ní irú yín tó sáyé ẹ̀gbín ìwọ lẹ́ńjẹ. yóò tún yóò máa ṣépè yóò máa ṣépè láwọn ọmọ ọlọ́mọ ọmọ nǹkan bẹ lọ síbítù ọmọ kan sí lọ síbítù o ìyàwó òun rọbí lọ́wọ́ ìyàwó rẹ̀ lóyún lòlẹ́ yọ rọbí o tọ̀lé jẹ́ òwì yàn yín bá dé mọ́sálásí ni tọ̀lé jẹ́ òwì kọ́dà ẹlòmíì ti ìsìláàmù gbà àwọn èèyàn lójú òun tẹ̀sẹ̀ gba ìsìláàmù ni wọ́n sì lé òun kó lé gbọ́nrán dáradára yẹ bẹ̀rẹ̀ ọlọ́run o nkàlùkù ní àkáǹtì fún tó kójọ ọ̀pọ̀ òkèrè inú ọ̀nà tí yẹn lè fi jìyà lọ́dọ̀ ọlọ́run òun lọ́nà báárà tí ò wọ ìtọ́lọ́run yọ̀ǹda o. lọmọ lọ́mọ́sá sẹ́mi àtẹ̀yìn bẹ́ẹ̀ torí náà wà sáà ìlú abúlé ẹ òkè ẹjẹ adùn báyìí náà insha allah ọlọ́la á kọ́ntínú lórí ayé àyìn náà pẹ̀lú ogun náà hàdà wàlláhu alam وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وإياكم نعم ọlọ́kùnbà san àwọn iṣẹ́ kọ̀ wá ní ẹ̀sán lọ́rí òfò àwòlárò ọ̀rọ̀ àti abálé ìbéèrè tí a náwó. ṣé ká mú lẹ́yìn lónìí ọ̀là ìtọ́wájú láti máa mú tẹ́lẹ̀ ẹ̀yin lẹ kọ́kọ́ náwó àti ẹ̀yin tí àwọn ọmọbìnrin náà bá ní ibò kan wà lókè níbi ọ̀dọ́ tẹ̀sí ní ọgbẹ́ wa ẹni kọ́gbẹ́ sàn yín fẹ́ kalẹ̀ wọ́n ti rí páìpù báyìí lókè ọkàn àbí sínú rẹ̀ wọ́n máa kàn wọ́n yàn ṣá ọ̀la. bàbá tí wo bí tẹ́sí máa ń gbọ́ wọn wá dábàá sí ọ̀rọ̀ ẹ̀rí ìhò ń bẹ páìpù báyìí tọ́jú sínú rẹ̀. náà máìkì tẹ́ ń gbé kì í ń kọ́. náà náà. ẹ káàpì fún àlòmí ń béèrè àyà yìí á padà débi kíni wà á ta zakat tọgbọ àfa ẹ èmi náà ti ní lánìyàn pẹ̀lú gbọlọ nù àyà tá ń kà lọ́wọ́ yìí náà á padà ká débi kíni wà á ta zakat á wà sọ gbogbo ìtọ́lọ́mbà gbà wá láyè láti sọ ń pa àdájọ́ zakat pẹ̀lú gbọlọ ẹ̀ tó bá ní béèrè mí nísìnyí ọ̀rọ̀ náà. ẹ súnmọ́ bí yìí ń gbọ́ ẹ wá bẹ́ẹ̀ ṣe bóyá bátìrì ló ṣe máìkì yẹn ájìmúyì ẹ tún ṣe kó tó dọ̀la ọ̀rọ̀ ọ̀run kẹ́ ẹ máa gbé kí báyìí fún ọmọ náà. Hmm. náà. lọ́jọ́júmọ́ náà tọ́ba tọ́ba kú iye tọ́ba kú ẹ tọ́ba ti deliver three thousand iye tọ́ba kú kó o máa kó lọ ẹ bẹ́ẹ̀ náà wọ́n máa ṣe ok kó o sọ bá a mọ ok alfa nínú òwò táwọn èèyàn máa ń ṣe ní lọrin bíi nílùú mi náà òun ni pé ẹnìkan lówó ra tàbí ẹnìkan sì mọ taxi wa òun ò lówó tí ó fi ra taxi ẹni ọ̀rọ̀ àwọn wa gbé fún dírìvà tí wọ́n máa wà pẹ̀lú àdéhùn pé lójoojúmọ́ ọ máa mú sorry yọ ọ máa mú three thousand kọba àti jù bẹ́ẹ̀ lọ kọba àmọ́tò bẹ́ẹ̀ bọ̀ àfa níbi three thousand lápèjúwe ẹ̀ẹ́ owó kí ni wọ́n máa ń pè àfa Abdulkadir owó deliver ẹ̀ẹ́ wọ́n lọ́wọ́ deliver nù. No <laughs> ó dìlíbà rẹ̀ lójúmọ́ nù pé ọmọ ọmọ mú three thousand wá o ìbéèrè àfáà ni pé àwọn sì mọ̀ pé bàbá dírẹ́fà lè pa ju three thousand lọ òun ni ọ̀dà yòókù sí àpò àbí ìjọba ti rí àmukọ́mọ pọ́kẹ́tì èyí tó kù ọba ṣẹ̀rí àmọ́ àmọ́ ó yẹ ká mọ òfin tó dè àwa kàn ń ṣe èyí tó bá bọ́ sí ọ bọ́ sí èyí tí ọba sì bọ́ sí kò bọ́ sí ọba ṣẹ̀rí àmú lọ́nà kan ó sì lè má ba ṣẹ̀rí àmú lọ́nà míì ṣẹ̀rí nínú olówó báyìí ojú ọ̀nà tí ṣẹ̀rí alákalẹ̀ ó tó ọ̀nà mẹ́ta èyí tẹ́ ẹ bá ṣe ń bẹ̀ lẹ́ẹ̀fọ́ lòrúurú rẹ̀ lẹ́ẹ̀fì mọ̀ bóyá ń tẹ̀ ń ṣe bá a ṣẹ̀ríà mu àbíkọ̀ bá mu nínú tí ó lè apply sí rúurú contract báyìí láàrin owner àti driver tí ó máa san owó kíni owó deliver òun ni tá à ń pè ní al-ijara al-ijara kíni jẹ́ ìjára òun haya haya bí ìgbà téèyàn fi nǹkan rẹ́ǹtì ẹ lè ṣe é lójú ọ̀nà kíni lójú ọ̀nà ìjára ìtumọ̀ yóò ní pé gbogbo àárọ̀ tẹ ẹ bá ti wá o ẹ wá ṣe kí ni ẹ wá rẹ́ǹtì tàxi mi iye tí ń sì fi rẹ́ǹtì fún yín ni kí ni three thousand naira ẹsẹ̀ yóò lé ní à ń padà bọ̀ wá bẹ́ẹ̀ o ẹ̀ẹ́kejì o lè ṣe ní níta ń pè ní mọ̀bọ̀rọ̀bà níta ń pè ní kí ni mọ̀bọ̀rọ̀bà ìyẹn ni pé tọ́ ẹja jọ di partners ẹ̀yin mọ mọ́tò wa èmi ra mọ́tò ẹ̀yin ọmọ ṣe wàhálà ẹ̀ máa wa ọkọ̀ èmi ò ní ṣe wàhálà àmẹ́mi lèmi ni owó mọ́tò tẹ̀ ń wá gbogbo iye tẹ́ ẹ bá pa àjọ máa pín gbogbo iye tẹ́ ẹ bá pa àjọ máa ṣe kí ni àjọ máa pín sẹ́mi pé yín wọ́n ṣe pé ọ máa dìlíva three three thousand níjọba bá pa three thousand bóyá ti ní fifty fifty láàmà pín seventy one five one five láàjọ pín yàn tọ òun náà sì gbọ́dọ̀ pọkẹtì ẹrú ìdẹwí níjọba bá pa ten thousand èlò láàjọ pín five five thousand òun náà gbọ́dọ̀ pọkẹtì ẹ sẹmọpọnà kan mi ẹni tí ọba fẹ́ kí dírẹ́fọ̀ máa pọkẹtì èyí tó kú o lè gbé gbọ̀nà kíni gbọ́ rábà ẹ̀kẹta. E aljaala nínú ọ̀nà tí sẹ̀rí àfaramọ́ òun ni kíni aljaala aljaala ni pé sẹ́mi pé ìjára tá a wí lákọ̀ọ́kọ́ mo fi mọ́tò mi rẹ́ǹtì nítorí òfìfé kọ̀ọ̀kan mi bọ́ ọba sáàdì dé lálẹ́ wàá kó mi wàá dìlíbà three thousand naira ọba àpá wa ń kọ́ bọ̀ <laughs> ọba àti pa ten thousand. <laughs> tẹ̀mọ̀ pé kọ́ kàn mí àlìjáàlà ni pé ẹ fi kíní ṣiṣẹ́ tẹ́ ẹ bá ṣiṣẹ́ débi báyìí lápèjúwe mọ́tò yẹ máa páàkì ẹ̀ kalẹ̀ níjọ́ tẹ́ ẹ bá rẹ́ni tí ń lọ Ìbàdàn tẹ́ ẹ bá fi lè rérò Ìbàdàn kan àìbáyìí ti ń lo owó tẹ́ gbà lọ́wọ́ rẹ̀ níjọ́ tí ọ̀bá rérò Ìbàdàn gbọ́ ẹ dáhùn ṣé yóò gbowó yóò pé látàárọ̀ tí mo ti jí kó lé kò ní gbowó ìmọ̀ bóyá yé ẹja ẹjẹ sọ yìí fún yín ìṣẹ́jú mọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ní al-ijara al-mudaraba al-ja'ala ìdájọ́ mẹ́tẹ̀ẹ̀ta sí yàtọ̀ èyí tó clear tí ọ̀pọ̀lọpọ̀ lè understand ní ìjára ìjára ni pé láàárọ̀ bí n bá ti fi kí ilé yín lọ́wọ́ ẹ̀rẹ́ǹtì kí ni ẹ̀rẹ́ǹtì mọ́tò mi ni bẹ́ẹ̀ bá sì dé nírọ̀lẹ́ ẹ̀yin ọlọ́pàá mú yín sọ́jà mú yín kò sí ìtọ́kàn mi kò sí ìtọ́kàn mi o mọ́tò bàjẹ́ àfa kan ní mọ́tò bàjẹ́ mọ́tò bàjẹ́ lè kàn ó mọ́tò à ń bọ̀ wá bẹ̀ àmọ́ ọlọ́pàá mú òun ọ̀tà ẹ̀rẹ́ǹtì rẹ̀ ni fọmọ tó bí wọn bá rẹ́ǹtì ṣọ́ọ̀bù nísìnyí olóhùn fẹ́ máa ta mílíkì ní ṣọ́ọ̀pù yìí fún rẹ̀ náà la gbé kọ́kọ́rọ́ fún oṣù mẹ́fà ó sì tilẹ̀ fún rẹ̀ kọ́ra mílíkì níbẹ̀bẹ̀ lé ọ̀tà yóò san owó rẹ́ǹtì oṣù mẹ́fà àbí òní san ẹ ẹ̀yin gbaru rẹ́ǹtì báwọn lọ́dọ̀ yín yóò san o bí sẹ̀rí àná ti wí nù o ti gba property mi kó lọ́wọ́ mi ọ̀wá lò ó o lò ó èyí wọn kàn mí ọ̀bá gbé ìbá gbé kọ́kọ́rọ́ ta gbúlọ̀ ọba sáàtì di alẹ́ owó wa á dèlíbà three thousand three thousand naira ìjára nù tó pure kátó kò lórí ìjára ìjẹ́nìkan fẹ́ já sí ìdíyẹ ní já sọ̀rọ̀ ṣẹ̀rí àná èyí fẹ́ já sí wọn ọba mú o ìgbé mọ́tò bàjẹ́ sẹ́rí ti ń jẹ́ ìjára nínú ṣẹ̀ríà àti lé ìjára lé ìjára mọ́tò ìjára gbogbo nǹkan kọ́dà ìjára microphone àwọn èèyàn ń rẹ́ǹtì microphone wọ́n rẹ́ǹtì jẹnẹrétọ̀ gbogbo ní téèyàn bá fi rẹ́ǹtì sẹ́rí mẹ́ńtínáǹsì ẹ̀ ọ̀nà méjì ló pín sí major and minor maintenance sẹ́rí tó bá jẹ́ major ẹni ó ní ní òwòwò rẹ̀ o mọ́tò bàjẹ́ wọ́n wá wádìí pé kí ló ba mọ́tò yìí jẹ́ wọ́n ní sọ́ọ̀kà zọba rẹ̀ ló ti tó pààrọ̀ lẹ́nu òní tó rẹ́ǹtì ẹ̀ náà lọ́ọ́ yá bá a. <laughs> sẹ̀rí ìsàbòsí o <laughs> méjọ nù méjọ mẹ̀ntìnà ọgbọ́dọ̀ padà lọ bá bàbá ọ̀nà pétọ́ mọ́tò yín ṣọ́ọ̀kì <laughs> àbúzọ̀bà rẹ̀ wọ́n ló ti tó ṣe ni òun ni ó wo owó yìí o. àmẹ́yìn ń ọ́rẹ́ǹtì mọ́tò wọ́n wá ní tẹ bírèkì bírèkì ò mú wọ́n lọ yẹ kó fi epo bírèkì sí i ó tún wá ní ó nà ní mú epo bírèkì wá ṣẹ̀rí ọgbà yẹn jẹ́ minor gínú minor maintenance lọ́rùn ẹni tó rẹ́ǹtì nǹkan lè yún wa kọ́dà bọ́ rẹ́ǹtì ilé náà níjọ tó jò bá rọ̀ ní ìsọba kápá nu <laughs> yàrá rẹ tó rẹ́ǹtì ọlẹ́tọ̀ àti lọ́ọ́ bá láńlọ́ọ̀dù pé tọ ẹ̀wá kan lè yín o <laughs> àìbẹ̀kọ́ tọ gílóòbù lé wá jó òtún ní láńlọ́ọ̀dù ọwá sanwó gílóòbù sẹ̀rí òye ṣe kìí ṣe òfin àbòsí ṣé láńlọ́ọ̀dù ti ra gílóòbù tí ń jọ́ tó wọlé ọ̀gá ìgbóńjọ́ kejì ọ̀rọ̀ àmì ìfibẹ̀ o kọ́ra bọ́ ọba fẹ́ kó lé láńlọ́ọ̀dù lè sọ pé ìtàn lọ bá gílóòbù ó fi ní ibẹ̀ òdodo ọ̀rọ̀ yìí ṣé kó tó rà mí yìí torí náà méjọ àfa tó ní mọ́tò mi bàjẹ́ mọ́tò bàjẹ́ lè kàn án ẹ́ o lè kàn ó nà ó sì lè má kàn án tọ́ba jẹ́ pé minor issues ni kádàánù lórí ìjára báwọn ẹ̀ẹ́kejì ni mọ̀bọ́rábà sẹ́ni tó ń fi yàtọ̀ fún ìjára gbogbo ẹ̀ náà ló pè é ẹ̀ẹ́kàn máa ń tẹ́ fẹ́ ṣe ni ẹ wo mo ti gbílẹ̀ kan yẹn ẹni tó bá ṣe pé kò fẹ́ kí ó fluctuate kò fẹ́ kó wọn orí three thousand lónìí <laughs> kó di one five lọ́la kódà bí ọba tún di ten ní ọ̀túnla ẹ̀mí tí ò gbé ẹ̀mí ẹlòmíì ò gbé èyí tí ó dájú dojúmọ́ láti máa mú three thousand wa kọ́ya jókòó jẹ́jẹ́ rẹ̀ ń di kíni níbi ìdára àmẹ́ni tó ju rẹ̀ bá ń wò pé wọ́n mọ̀ ní yìí fẹ̀ẹ̀kan lọ kíni mùbọ́rọ́bà àdéhùn yìí ni pé gbogbo ń tẹ́ ẹ bá pa àjọ máa ṣe kíni wa kéré àjọ kọ̀bá pọ̀ àjọ ṣe kíni èèyàn lè wo ìwo ló pè òun ẹni ọba ti mọ̀ pé mi tòun ò gbégbé kọ́ lo òkè kọ́ lọlẹ̀ irú ìta àtòlọ̀ fún yín bí bitcoin lónìí mọ̀ wulẹ̀ dán mọ̀dọ́rọ́ bá wò pẹ̀ kájókòó jẹ́ rẹ̀ ń di gíní ń di ìjára kò sì máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọ̀ wá gbọ́dọ̀ máa gbá bú dírẹ́bà pé ìbẹ́ náà pàdé yín lónìí adé owó tó wà ní fíìsì yìí kọ̀ọ̀kan o ò ti sọ iye tí wọ́n máa rẹ́ǹtì mọ́tò rẹ̀ gẹ́gẹ́ bóun náà ti lè wá bọ́ ọ̀pọ̀lọpàá mú un ṣiṣẹ́ ṣe àbí kọ́ra gbọ́n ti kó yàn yàn àṣẹ lù lòún lọ sùn wọn lọ́mọ tó kẹ́ ọ. <laughs> ẹ̀rí jàálà jàálà ni àfi kó o ṣiṣẹ́ iṣẹ́ tí mo ti describe fún ọ pé tó o bá tó ṣe é mo ní bọ́ bá tó gbéyàn lọ Ìbàdàn ẹ́ tó bá gbowó èrò Ìbàdàn lájọ pin tó bá gbéyàn lọ Ògbómọ̀ṣọ́ sógbó ò ní gbowó ǹjẹ́ ń jẹ́ jàhálà jàhálà ni pé mo fẹ́ ni tí ó ṣe ṣẹ́ báyìí ó dijọ́ tó bá tó ṣe kí ni tó bá tó ṣiṣẹ́ o bọ́lá kù díẹ̀ tí ó fi ṣiṣẹ́ òun kò ní kọ́bọ̀dé ọgbà o torí náà eh, irú ibi téèyàn bá mu mo máa ń sọ fáwọn èèyàn òun làwọn transporters ń fi mọ́tò orin èkó màdúgbòrì nǹkan kan ni nígbà téèyàn gbéra láti lọrin tó wọ mọ́tò òsì ló ń bó Èkó òdebàdàn mọ́tò yọwọ́ <laughs> ẹ mọ́tò segin ọ̀yọ̀wọ́ tọ́ba ẹgbẹ́ jàǹhálà ni ìtumọ̀ jàǹhálà ni pé ẹ gbẹmí dẹ́kọ̀ bẹ́ẹ̀ bá gbẹmí dẹ́kọ̀ yín fún yín ní five thousand bí ọba gbé ọdẹ kó tọ́jú ọlẹ́ ń bàdàn èlò ni ọgbà kọ́bọ̀ kò ní gbà bẹ́ẹ̀ ní ti ń jẹ́ jàǹhálà ẹ̀yin lẹ́yìn mọ́rú kọ́ńtrákì tẹ̀ ń yóò ti yé nkálukú náà láti ilẹ̀ iye tó fẹ́ bíìlì rẹ̀ yóò ti bíìlì ẹ̀ àmọ́ bá báyìí pé ìjára ni sẹ́rí ìjára ṣe é ṣe pé tọ́ nígbà tẹ́ wá ní èkó lẹ́ gbẹmídé tẹ́ gbẹmídé bàdàn yìí owó ìdajì ní san o wọ́n sì jọ gbọ́ra wọn yé ìjára ṣe é ṣe báwọn ìgbé a sẹ́mi pé ọdún kan mo ní ibi gbélé yìí lẹ́yìn oṣù mẹ́fà ni ogbó lébàjẹ́ ni òṣèlú gbé mọ́ ìtọ́ ẹ̀ẹ́dọ̀ oṣù mẹ́fà padà ó ìjára sókè yẹn torí náà bó ti máa ń kúkúrú nù mo rò pé lẹ́yìn náà ti tó ọjọ́ ti lọ ọkẹ àwọn obìnrin náà. jazakumullah khairan oníbèrè sọ pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh sir is it wrong to beg or ask for money when in need of it from one sibling? when in need of it from one sibling. to beg for money. Then, ẹ̀ẹ́dẹ́ èèyàn lè tọrọ owó lọ́dọ̀ àwọn àti àbúrò tóun bá níbi kíni tóun bá níbi owó tó bá ti qualify nínú ọ̀nà tá a yìí tọrọ kọ́lá kọ́ lè tọrọ lọ́dọ̀ ara àta náà ìyẹn ni pé ìtẹ̀yìn ọgbẹ́ nígbà ń pé ẹgbẹ̀rún lówó ẹ̀ àmọ́ ẹ brọdà mi ẹ fún mi lówó sùkúù èyí ìwé sagbe o sẹmọtì ń jágbe agbe ni pé ọmọ tọrọ lọ́dọ̀ gbogbo gbogbo èèyàn àtẹni ọmọ rí àtẹni tó ọmọ rí àmọ́ ọ yọ sí ẹ̀gbọ́n rẹ gba ẹ fún mi ní nǹkan báyìí o ń wọ sùkúù ń jọ báyìí èyí ìwé èyí sagbe o èyí ìwé ṣe àgbè èyí ń bí àárín wa àtẹ̀gbọ́n rẹ bá ti rí ni ó dè tá mi sọ lè tọrọ nǹkan lọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ bọ́ba jọ ọmọ dáadáa sí òun náà ó sì gbọ́ èyí wọn ò ṣe kankan. níbi ìyá pàkíyèsí kan àwọn kan bẹ tó ṣe pé dandan ni kéèyàn náwó lé wọn lórí àwọn yìí wọn nídìí wọn tọrọ lọ́wọ́ rẹ o bọ́ọ̀ bá fún wọn ọjà bí o wọn wá pọ̀ ntí sẹ̀rí àtọkalẹ̀ ni pé ọ̀nà mẹ́ta náà ni sẹ̀rí ò ní al-aslu wal wàzàwùjà àwùzàwùjà ìpìlẹ̀ rẹ àti ntọ́jáde lára tiẹ̀ náà sẹ̀mọ̀ntì sẹ̀rí à ń wí ẹlòmíràn ah, kí akéwì sẹ̀rí à ń wá wàhálà yìí tí wọ́n fi tó bàbá rẹ̀ àtọ́mọ́ rẹ̀ sẹ̀rí àgbọ́njù ọ̀lọ́ torí bí sẹ̀rí àbá ní bàbá àtọ́mọ́ bọ́ bá ní bàbá bàbá láyé ńgọ́ ẹ̀rọ òní jẹun láńgbèjì sẹ̀rí àtẹ̀rí ó pe kí ni asílù rẹ ìpìlẹ̀ rẹ kọ́dà ṣẹ̀rí òtún fi kún pé wà ìnàlà kọ́dà bọ́gà ìyẹn ni pé bọ́gà gàgàgà bọ́lọ̀ bá gbàdúrà tiẹ̀ bẹ́ẹ̀ òní bàbá láyé òtún ní bàbá bàbá òtún ní bàbá bàbá tí gbogbo wọn bá níṣẹ́ lọ́wọ́ tí wọn ò ní tí wọ́n jẹ tí wọ́n sì lọ́nà tí wọ́n ní kíni tí wọ́n lọ́nà oúnjẹ wọ́n lọ́wọ́ àtàwọn ìpìlẹ̀ rẹ̀ ọ̀jẹ̀ o àti bàbá àtìyá ni o bọ́bá jẹ́ ya ìyá rẹ̀ náà àbí ìyá rẹ̀ náà bẹ́ẹ̀ náà ṣẹ̀rí ò pé ọmọ ṣẹ̀rí àmọ́ ti ń yí ọgbọ́n jẹ nìkan kan wa lọ ẹlòmíín bẹ nísìnyí ọmọ tó bí ti kú àmọ́ màá yí bí àwọn ọmọ kalẹ̀ tí ọ̀sẹ̀ ni tó mójútó wọn tí yóò fóun fóun bí wọn ní. ìṣẹ̀rí àti ń tọ́ jáde lára rẹ mo ti lè kọ́ lọlẹ̀ tó ìyẹn ni pé ọmọ rẹ ọmọ ọmọ rẹ ọmọ ọmọ ọmọ rẹ tí wọn bá ní ọ̀nà tí wọn lè dàgbà tó ń tí wọn máa ṣiṣẹ́ jẹun fúnra wọn tí wọn lè rárá wọn ní ẹ̀kọ́ tí wọ́n sì lọ́nà dandan ni wọn gbọ́dọ̀ tẹ̀sẹ̀ máa tọrọ lọ́wọ́ rẹ tó fáwọn yìí ọ̀nà kẹta òun làwọn ìyàwó ìyàwó kan ló ní ni méjì ni mẹ́ta ni mẹ́rin ni àmọ́ kò gbọ́dọ̀ ju mẹ́rin lọ fún wọn mùsùlùmí o ntí wọn jẹ ntí wọn wọ ntí wọn nà ilé tí wọn gbé ọrùn rẹ lọ́wọ́ àwọ̀ sẹ́rí lẹ́yìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí sàárà ló kù àtẹ̀bùn sàárà àti kínní àtẹ̀bùn ẹjá wa náà gbàgbọ́ yìí sẹ̀ríà kìí ṣe dandan kábúrò sora rẹ̀ mẹ́gbọ́n lọ́rùn pé ẹ̀ gbọ́dọ̀ má ṣe kò sí ẹ̀ gbọ́dọ̀ má ṣe láàrin ẹ̀gbọ́n àtàbúrò ẹ lọ bá bàbá tó gbé ẹ̀yin méjèèjì sáyé bí sẹ̀ríà ti tó nù àmọ́ bí ẹ̀gbọ́n náà bá fẹ́ jọmọ rere ó lè ran bàbá rẹ̀ lọ́wọ́ pé ah, dájú ẹ̀ ti try ọ̀pọ̀lọpọ̀ ọmọ dáadáa ní fún àwọn òbí rẹ̀ ní kíni yóò rí táyà àwọn báwọn pé ah, ẹ máa sinmi a ìdílé náà lè mí délé lórí yìí tẹ́mi sì ti ń ṣiṣẹ́ tí mo ní kíní wàláì bọ́ bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run gbàgbé tí ó ti di fún wọn náà but ìyàtọ̀ ń bẹ láàrin tí mo fẹ́ ṣe tí mo fẹ́ gba ládàá àti tí n gbọ́dọ̀ máa ṣe tó gbé tí n bá ṣe ọlọ́run gbẹ̀yìn yá òun ló gbéṣẹ́ rí òpin àwọn dandan ní ọ̀nà mélòó ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ̀rí ọ̀nkù mi kọ́sìn mi ńlọ mi àná mi kìí ṣe dandan o àmọ́ dáa ní ẹ̀ bá lè ṣe ẹ̀ torí náà ẹ̀dí àdúgbò ẹ̀ nínú ẹ̀jẹ̀ ti lọ hádà wallahu a'lam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in wa subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta. astaghfiruka wa atubu ilayk. a mo ní a sọ̀rọ̀ ẹ̀tì káàpù lónìí ẹ̀ rántí ọ̀pọ̀lọpọ̀ àwọn oníkì káàpù sì ti dó bàbá tó ń pọ̀ sí kódà níbi ìṣẹ́jú márùn-ún agomẹ́lẹ̀ a ìsinmi ti bẹ́ẹ̀ tó ní kúkúrú nínú ti àbíká sọ́ọ́ di ẹran mi létí lọ́la níbẹ̀rẹ̀ insha Allah اعتكافه كون يقاري له لا الله جل جلاله هذا والله اعلم وصلى الله على نبينا محمد واله وصحبه